That is your target. Ìgbà wo làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ protect àwọn criminals? Ṣé mo mọ̀ pé wọ́n ní gbogbo àwọn cases yẹn? Níwọ̀nba ba tí court party ti set èèyàn free, ó mo sí wípé kì í ṣe ọ̀daràn. Ọ̀daràn pọ́nbélé ni bọ̀bọ̀ yìí. Èèyàn tó wọ́n sùsùn tó kọ odidi governorship aspirant iṣẹ́ tẹ̀bẹ̀ ó ti parí ẹ̀ ṣé kò ní gbowó iṣẹ́ ẹ̀ ni. akin ti expose ara ẹ̀ That is what we don't want. Àmọ́ ah, bínú irọ́ ò dá o. Tí n bá dẹ̀ ti bẹ̀ sí kọ́rin bí ń pa mí nìyẹn. Ọ̀rẹ́ ẹ̀ ti ń dójú ẹ̀ látẹ̀kùn. Yeah, mo ti rí. I'm so happy to see him and <laughs> mo ti sọ fún bóyá iye olódò ní school àti bó ṣe like football. You of all people, àbúrò mi. Wọ́n pa comrade Adamu. Ẹ lẹ́ni tó pa. Wọ́n ní a kú apá níwájú ọmọ akúnyányán. Don't take a step further and drop it now drop the ribbon. ó ti wọ̀n pé ẹ lè ṣe. tó o bá ti rí ó pè mí kí n gbowó yẹn jáde kàdé kó fún ọmọ aláìní. Aki, your money. Wow, wow, wow. I'm really, really very impressed. Ah. I'm telling you. What? It's fight now. Arrest me later. What's your business? To what? Millions of dollars! No, I feel me now. Naira, for God's sake! Oh my God!